عاصر الله عليه وتفاصل الشرك والطاغوت وتمسك بالقرآن الأخرى لا تقطع لها والله سميع عليم آمين بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على رسول الله الكريم صلى الله عليه وسلم صلوات ربي وسلامه عليه وعلى آله وصحبه أجمعين سرعان الكلام لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم فعلمنا الصواب وجنبنا الأخطاء بمعرفتك وكرمك يا بطل وكرم الإسلام والمن رب اشرح لي صدري ويسر لي أمري واعبد عقدة من لساني يفقه قولي آمين لتولى السنة علي وعين الله ما تعصي إلي ذهب الله لا يقدر علي والله لا يقدر وعليكم السلام ورحمة الله وبركاته يا قوم يا الحمد لله الحمد لله الحمد لله رب العالمين آمين Ọmọdé ni, a máa jẹ́

ọ̀pọ̀pọ̀ ní ìwé náà. Lóòwò ọgbọ́n àbẹ̀fẹ́ ìfọ̀pọ̀pọ̀ àti nílá ẹ̀rọ wọn, àdúgbò wọn àti ọ̀bẹ̀fẹ́ ìfọ̀pọ̀ nílá wọn. Àwọn ìjà ìyáta ní ìdí ọ̀rọ̀ ogún. Iná ti na gbẹ́ ẹ̀ta, ẹ̀rẹ̀ ìdílé ìjọ. Ìjọba. وسلم اللهم صل على سيدنا سيدنا، محمد محمد، وعلى آله وعلى آله وأصحابه وسلم اللهم صل على سيدنا سيدنا، محمد وعلى آله وعلى آله وأصحابه وسلم وسلم فقال الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم قل هو الله احد قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد لا حول ولا قوه إلا بالله بالقوة المتين ما لا قوة إلا بالله بالقوة المتين ما لا قوة إلا بالله بالقوة المتين ما ولا قوة لا حول ولا قوة إلا بالله إلا بالله بالقوة المتين بالقوة المتين لا حول ولا قوة لا حول ولا قوة إلا بالله إلا بالله بالقوة المتين بالقوة المتين لا حول ولا قوة لا حول ولا قوة إلا بالله إلا بالله بالقوة المتين بالقوة المتين لا حول بالقوة المتين ما شاء الله بالله بالله بالقوة المتين ما شاء الله الرحمن الرحيم مالك يوم الدين مالك يوم الدين إياك نعبد إياك نعبد وإياك نستعين وإياك نستعين اهدنا الصراط المستقيم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم غير المغضوب عليهم ولا الضالين ولا الضالين alhamdulillah alhamdulillah alhamdulillah. ọmọ yìí ọlọ́dún ní islam rẹ̀ àwọn ẹ̀rẹ́ yẹn yà á àtọ́kẹ́ ẹ̀rọ àti islam rẹ̀. yíyan bá wọn mẹ́rin àti àkáàrí kàlẹ́ ẹ̀rẹ́ bá الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا

صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم Àwọn ìjọba àbọ̀ ọba àjọ ìyẹn kàkà. Ọlọ́run tó wọlé. Ọlọ́run àlẹ́ ìwọ̀sọ́lá. Àwọn ìkàrí sí ẹwọ́n rẹ̀ sí. Ọ̀rọ̀ àìhórí ni. Ẹwọ́n rẹ̀ sí. Ẹwọ́n máa ń ṣe gbogbo. Bí wọ́n wà lọ́nà ìjà bíbà, tí ni ìlànà àbá? Ọlọ́run tó wọlé. Ọlọ́run àlẹ́ ìwọ̀sọ́lá. Ẹ̀rọ

dollars. Yẹ̀sán kò wọ́n yà. Àwọn ẹgbẹ́ rẹ̀ ṣe ẹgbẹ́ rẹ̀ ń lè ọ̀nìkan yìí. Tó kó wọ́n yìí, òkú wọ́n yà rẹ̀ mọ̀ kó wọ́n yìí. Ẹ́ sọ àáfẹ́ àtàdé bí ìlànà ìlànà tó rẹ̀, عليه وسلم صلى الله عليه وسلم Dúkà ọmọ ọmọ ìjọba yẹ ìsìláàmù wà àgbà ayé ọ̀sán, mẹ́rin ìsìláàmù gbà. ìgbà pé àwọn èèyàn wò á ń tẹ́pẹ́. Thank you.

صلى الله عليه وسلم إن شاء الله آمين صلى الله عليه وسلم في هذا العالم الدين فقط الوضع على البابا فصل ثمنا أعطانا ثمنا بل أنا لنا صار مريد يا أعطانا هذا يعني جعلنا عليه الصلاة والسلام وهنا مع الله يوم ìjọba ti ní ìtò ọ̀nà tó mo ní tẹ̀lé tẹ̀lé. Owó orí owó tó ní wọ́n tẹ̀lé ní ajá. Àwọn òṣèlú ẹgbẹ́ ìṣẹ́ ọlọ́run wọ̀ ní Bísí ìlà ẹ̀rọ ọba Allahu Akbar. Wọ́n máa yá ọlọ́run tó ń kọ́kọ́ lọ́dún kẹjẹ náà bẹ̀. Bàbá whatever Because

Orí ọ̀rọ̀ ti bá yí ní òun náà, ló ń kàtẹ́ ẹlẹ́yìn náà kàtẹ́. Lòdì jẹ́ àtà òkúrò wọn ní. Sọlọ́mọ wà léhìn wọ̀sọ́là. Àwọn ènìyàn tí wọ́n wọ́n kàtà máa tẹ̀ fáwọn ọ̀dẹ̀. Ìjọba ní الله تعالى يا náà ìwé ẹ̀jẹ̀ wẹ́rẹ́ ta bẹ́ẹ̀ ní ẹ̀fẹ́ ẹ̀ka àìsà àwọ̀ ọ̀rọ̀ ẹ̀jẹ̀ ẹ̀rọ àwọn ọ̀nà ọ̀nà ẹ̀ka méjì ẹ̀rọ mọ̀ bí kò fọ́tọ̀ mọ́ lọ́wọ́ ẹ̀jẹ̀ ẹ̀rọ mọ̀ náà jẹ́ nù. Ẹ̀ka àwọn ọ̀kẹ́ ẹ̀jẹ̀ ẹ̀rọ mọ̀ Ọmọ ìyá ìjọba ìyàwó mi tí ò lè ọdún ìṣẹ́jú náà ọmọ lórí ìgbẹ́jì ìṣòro ìpẹ́tẹ́ ní àdé ẹ̀yìn yóò lọ lẹ́nu náà ìgbẹ́ ìmọ̀lẹ́ kò wọlé. Bẹ́ẹ̀ni àkútí àwọn ọ̀rẹ́ ìgbẹ́lẹ̀ ní orí ìgbẹ́. Kàṣọ̀ wọ́n lè tẹ̀lé àwọn ọmọ mẹ́ta níjẹ̀ ẹ̀rọ ọ̀hún ọ̀sẹ̀. Àwọn àríkàfẹ́rẹ́ ọ̀dọ́ àríkàfẹ́rẹ́ ẹ̀rọ kọ́ríkà ọkùnrin ti bá ara láwọn àìsàn bá àkàrà bá ọjà ọ̀gbọ́n ní máa ga náà sí òkú máa lè tó gbà lóko ìdíje bá dé náà lọ. Bàbá ìmọ̀ ya ti ń nà kó ìdílé ní ìwò rẹ̀ lọ́wọ́ ń tàbí ẹ̀ òwò dáa ẹ̀. Bàbá ẹ̀ ti lu bọ́lá ẹ̀ ti sọ̀rọ̀ ló sọ ọ̀rọ̀. Ọmọ ọdún tó sọ ẹ̀ tẹ̀. Ẹ ولا خوف عليهم ولا هم يحزنون Ọjọ́ ìgbẹ́lẹ̀ fún ọ̀rọ̀ ṣe. Ọmọdé ọ̀pá ìṣẹ̀lẹ̀ àpá صلى الله عليه وسلم. الله الشيطان up

sọ́lọ́lọ́hu àlẹ́hì wọ́sọ́lọ́. Nígbà tí àwọn ọmọ tó ń lọ